والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته. أهلا وسهلا الله wákàtí yìí èyí tó jẹ́ pé àwọn sisters wa tí a mọ̀ sí the high relief women forum lábẹ́ high relief work foundation tí wọ́n bá ṣe alágbàtẹ̀rù rẹ̀ ọlọ́run kó má ṣàbáwá fún wọn ní ẹ̀san rẹ̀ a dẹ̀ kí àwọn ṣètò wa sheikh alhakim abdulrahim alkutubi àbóyá tí ẹ bá mọ̀ ibni alba olórúkọ tí máa ń pè àfà yẹn ọmọ mi dáadáa kí ló rẹ̀ fa ni pé sọ́ọ̀nì màfà abdulrahim ló ń jẹ́ láti gba ẹ láti máa ń tẹ̀lé ara ní bàbá sí ọmọ ní ìbámu sí orúkọ yẹn ọlọ́run kó bá lọ́rọ̀ ẹ̀mí àfa mo fi ọlọ́run ọba tí ò ṣe é pè jẹ́ irọ́ búra kò sígbà tí màmá rántí àfa tí mi ò ní mọ dùn látàrí tí ọba Allah subhanahu ta'ala tí ó lò wọ́n fún nínú àlùhùnmọ̀ yìí ní dáadáa pàápàá jùlọ ńgbà tí àwọn fìtínà Facebook dé táwọn onírúurú àtàwọn òbílẹ̀ jẹ́ kí wọ́n fẹ́ máa fọ́ ojú gbogbo ẹ̀ papọ̀ mo rò pé ọlọ́wọ́n bá fi àfà ó fi rọ ọ̀pọ̀lọpọ̀ wa lọ́rọ̀ níbi pé kí gbogbo wa máa jáde wàhálà tó bá yẹbi tí a ti ní ètò ni torí pé náà nǹkan tó mo rí pé a ní ètò nípa dáwà kò dẹ̀ sí discipline nínú dáwà ní ìjọ mo máa ń ṣe fún wọn ní ajégúnlẹ̀ ọ̀rọ̀ yẹn jọyọ̀ wọ́n rántí pé mò ń sọ fún wọn pé kò sí àwùjọ ibi tẹ́ ti máa dé tí wọ́n máa ṣe àwọn kankan kan ó kéré ó tóbi tí wọ́n kì í sábà ní ètò fáwọn kan yẹn tí wọ́n sì kì í ní discipline ṣùgbọ́n dáwà súnmọ́ dáwà sàlàfíà kò sí discipline níbẹ̀ kí ni ẹ̀rẹ̀ ń kó bá wa gan àwọn irú àwọn aṣọ tí ó yẹ kí a máa sá lóhùn òun là ń sá tó àsìkò tí gbogbo àwa tí a ń ṣe ìgbìyànjú lójú ọ̀nà dáhàwà sàlàfíyà ta ní bùkátà síra wa jùlọ lásìkò táwa ń bẹ̀ àsìkò yẹn láwa ti kí ni o ní ìfọ́ká wa tí wọ́n ní agbára sí wàláhì abẹ́lọ́wọ̀n bá àdẹ́wò lálá ni ìjì burúkú tó ń jà ní ọlọ́run má jẹ́ gbé gbogbo wa lọ kọ́lọ́run kó mọ́ fi fìtínà sínú dáwà wa fún wa ọlọ́run kó wá jọ̀wọ́ ìgbìyànjú tí afa ń ṣe lọ́sàn-án àti ní òru ọlọ́run kó gbà á ní ìbádà fún wọn lẹ́yìn náà ìjókòó yìí ń tó bí òun náà ní àkọlé ntí wọ́n fi bá wa sọ̀rọ̀ aláwọn ìgbà tí ìgbìyànjú yìí máa bẹ̀rẹ̀ nínú mọ́ṣáláṣí yìí náà ni Imam Abrazak kò sẹ́yìn mo rò pé ní 2014 àǹfààní pé kí n máa kí jùmọ̀ fún wa nínú mọ́ṣáláṣí yìí ó wáyé bó tilẹ̀ jẹ́ pé àwọn gbìyànjú n tó jọmọ́ pé à ń mójútó àwọn hawaii mùsùlùmí dandan nìyẹn tẹ́lẹ̀ náà tí yẹn bá ti bára rẹ̀ wájú àárọ̀ gbọ́dá sí àwọn yóò mọ̀ pé bùkátà kan tàbí miwa láti gbà yẹn sí sìn miwa lè ka lórí cases àwọn mohas tó yẹ pé ilé ń dàrú kò sí tó máa ń sábà bí ọjà pẹ́tọ̀ọ́ ájá àmù yìí náà ló máa sábà dá ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn fìtínà yẹn kalẹ̀ àwọn brothers kí odidi mọ́ọ̀sì kó tó bí mọ́ọ̀sì wa ẹgbẹ́ tó yìí kó máa sí ètò tó kúnná nípa ẹgbẹ́ ya ah, káwọn yẹn bá tiẹ̀ ní àwọn hawaii jù kọ̀ọ̀kan wọ́n ṣe dandan kó já pé kó jọ̀rọ̀ owó kó máa di pé àǹfààní pé a ah, káfíẹ̀ jókòó ká ní kọmitì tí ó mọ̀ yanjú ẹ̀ kò sì mọ́ wá rántí pé ní àwọn ọdún kan nù Ramadan ládùúgbò wa náà ni tó yẹ pé tí Ramadan bá dé usually ìṣe sí àwọn ọmọ tí wọ́n mọ̀ dà lóru tí wọ́n mọ̀ ṣe fìtínà káàkiri ó mọ̀ dínkù ọdún yẹn nínú Ramadan ni ó wá ní agbára ní ìlágbára tó dá sí wípé àwọn ọmọ tẹ́ expect pé àwọn ọmọ wà níta táwọn ọmọ dà lóru láwọn ọmọ pínísí pínísí àwọn àjòkò aronú sí àwọn kìíní ẹgbẹ́ ah, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó ń bí àwọn kìíní wọ̀nyí ọgbọ́n wo la lè dá sí sheikh abdulhakeem àwọn ṣàkíyèsí wípé ọ̀gá tó ń jẹ àlùmọ́ yíyá jù pàápàá jùlọ láwùjọ ti wáyé ní ẹ̀kọ́ ìwọ́n sọ máa kọ́ àwọn ọmọ èmi òwúlẹ̀ personally mi láìkẹ̀ látọ̀dọ̀ tó ti pẹ́ because mo rí bí pé essential social commodity tó yẹ pé ó yẹ kí gbogbo ọ́n tá a bá pè lọ́mọ èdè èèyàn pàápàá jùlọ tó jọ ọmọ mùsùlùmí tá a ní bùkátà sí i báwọn gbìyànjú yẹn bó ṣáṣe bẹ̀rẹ̀ nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi wá débi tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní kí ó délé ni. mo fẹ́ lò ní wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ṣòro tí a kojú gẹ́gẹ́ bí àwọn ṣe kablakim ti ṣàlàyé fún wa tàbá ti ti di ẹ̀kọ́ mú táwọn ọmọ mùsùlùmí bá ti lè ní ẹ̀kọ́ kódà fìtínà dáwà gan fúnra wọn dínkù láti ilé ẹ̀kọ́ ní yẹn bá ti mọ̀ tó ti yé kódà tí Facebook bá sọ̀sọ́kú sọ̀ gan ní ọmọ mọ̀ pé léyìí òun sáré tàbá fẹ́ wo percentage àwọn mùsùlùmí láwùjọ ti wá yìí àti lọ́pọ̀lọpọ̀ àwùjọ tó yẹ pé wọn ní access sí ẹ̀kọ́ ẹ̀sìn wàláì percentage wọn ló pọ̀ jù ìgbà táwọn àrò lọ táwọn àrò bọ̀lá wò pé ó yẹ ká ní ètò kan èyí tí ó ṣe àkóso irú àwọn nǹkan báyìí inú àánú ọlọ́run ọba àti ètò rẹ̀ nígbà tí àmọ́dé ní 2021 that was January àbí nǹkan Imam Barazaki wa náà tí mo pè àti Mala Abdulrahman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà brothers pé báyìí bàbá yìí ni ọ̀la alhamdulilayi wọ́n dẹ̀ gbárùkù ti kìíní yẹn tí ọlọ́run bá fi ní kí ètò registration iris roof work foundation kó ti di pé ó wáyé mo rò pé láti gbà yẹn làwọn obìnrin ojú yẹn ti wá ń lọ èròǹgbà wa pẹ̀lú àrílé for foundation òun náà ni pé gbogbo àlámọ̀rí àwa mùsùlùmí pátápátá káàjọ ń ríra wa tàjọ ń ṣe bó ní àkóso ṣe fẹ́ wà fún in such a way that gbogbo àwọn tá a bá ní bùkátà sí a máa ṣe àkóso rẹ̀ lábẹ́ àwọn gbìyànjú wọ̀nyí àwọn tó bá já sí pé a lè ti wá kù yanjú ẹ̀ a máa ti wá kù yanjú ẹ̀ mo rántí ọ̀rẹ́ mi kan tó tún wá jẹ́ ẹ̀dájọ́ kíw ọlọ́run kó bá wa fọ̀run kẹwọn Muhammad Saleh inú àwọn tájọ bẹ̀rẹ̀ gbìyànjú yẹn nìyẹn nígbà tí ọlọ́run ọba Allah Subhanahu wa ta'ala yóò wá ṣe ètò rẹ̀ ọlọ́run pé sọ̀rọ̀ ní twenty fourteen àbí fifteen wọ́n á rántí pé àwọn ìyàwó ìyàwó àti àwọn ọmọ in one way or the other wọ́n ṣá bára wọn ní abẹ́ ìtọ́jú mi ìdààmú ìwà pọ́ọ̀ ọ̀pọ̀ ní ìmùtí ẹ̀rán tí mo ṣe lí líǹkì yẹn jọ náà lọ́hùn àwọn Christian wọ́n wá sọ́dọ̀ wa wọ́n káàkiri pé àwọn wábi tí àwọn ọmọ òrukàn wà báwọn ti láwọn program ìgbà tí wọ́n dé tí wọ́n ṣàwọn àlàyé yẹn tí mo rẹ̀ bí i program yẹn dísẹ́ǹtì wọ́lá ọ̀rọ̀ ẹ̀sìn ò sí mi lórí fáídà tí ó ti bẹ̀ jáde tí mo ti ní ọ̀rẹ́ tó ti aláìsí tó ti yàwó lẹ̀ táwọn ọmọ ẹ̀ ń rí dààmú àti ìnira ibẹ̀ lọkàn mi lọ mo gbé fóònù wa pé ó mú yẹn wá bá mi bẹ̀ kíá la rẹ́gísítà wọn síbẹ̀ tó wáyá ká máa ṣètò ìgbà tó wá dé stéèjì kan làákà ni wá sọ pé ẹ ti ẹ̀gbọ́n náà pẹ̀lú jáàbù lórí àti nìkọ́ọ̀bù lójú ní wàá lè pa àwọn mí náà tí mo rẹkọmọ́ni pé at least kí àǹfààní yẹn fún ma wá àwọn òfẹ̀sìn ṣe àwọn òṣèkí nìkan project yẹn is all about orphans nìkan igbá àwò inú àwọn tí mo padà direct lọ ńgbà tí wọ́n máa dé imam result tí wọ́n múbọ̀ dá lóòótọ́ ni wọ́n ní kán wá ṣe christianity gbọ́ ibi tí wọ́n darí wọ́n lọ gangan òun nìyẹn ẹ lọ bẹ̀ ewu làgbọ̀ kọ́kọ́ máa pe Jésù làgbọ̀ máa gbàdúrà làbúrò máa ṣe gbá láwọn oríṣiríṣi àwọn nǹkan níjọ́ ẹ̀mú wà nulé mo rẹ̀ ń dá sun ẹkún pé ha irú àdánwò wo lélẹ̀ láti gbà yẹn dìsímà èmi rẹ̀ wá kayé àwọn ọmọ òrukàn tí wọ́n wà ní custody one way or the other ó dà níjọ́ òkúta wà yìí wàláì mi arábìnrin yẹn rí inú mọ́ọ̀kì náà ni ọlọ́run ti ní kí n ṣe alábàápàdé ẹ̀ akírun jimoh tán wọn láwọn fẹ́ rí mọ́ ọ́n ó máa dé ó sọ ẹ̀ látòkè délẹ̀ wọ́n wà níbàyẹn ní dárúkọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ò ní láti dárúkọ mọ́ kó bí site example ọmọ mẹ́ta lọ́kọ́ kú fílẹ̀ àwọn fámìlì pa wọ́n tì àti sanwó-olé àti jẹ́ àti mú àti ṣégbà àti ṣàwó à wọ́láhìl abim nígbàtà gbá àwọn gbèsè yẹn uh, ọmọ ya wa kí lórúkọ ẹ̀ ti jẹ́ um, ní ìsànú ọlọ́run kó bá fọrún kẹ́ wọn líǹkì èmi pẹ̀lú wọn strong gan so mo ní access sí àwọn ìgbìyànjú báyẹn tí wọ́n máa ń ṣe àtàwọn brọ́dà tí wọ́n wà ń bẹ̀ ní o ṣe kí fóònù mọ́lẹ̀ ń jọ yẹn nìyẹn gbà tí máa pé brọ́dà tó wà in charge nísìn báyìí báyìí ni mò ń fèsì o ọ̀rọ̀ dẹ̀ kúrò ní ọ̀rọ̀ pé mọ́ọ̀sì ẹ̀dáwó sheikh abdulhakeem lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ bá pariwo pé pé pé ṣe pọ̀ tó yìí wọ́n gbà ju five hundred èèyàn lọ tẹ bá gbìyànjú tẹ ké gbogbo ẹ wú gbogbo ẹ tipátipá lẹ́sìn pa ten thousand naira tẹ bá fẹ́ raise the hundred thousand naira for the next six months àrí raise wọ́n á gbé ọ̀rọ̀ pé ẹtún máa kéde ìkéde ewu mọ́ọ̀sì gan wá dé stage gan ó ti fẹ́ mọ sú èmi náà pé sépò ah, níbi pé ọ̀rọ̀ ìmọ̀ọ́mù tẹ́lẹ̀ ṣákátà máa gbowó káṣá máa gbowó ni kútúbà ní àwọn ọmọ ṣe because one issue or the other one problem or the other. kódà wàláhì bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ṣe ṣe kí mú yẹn náà wà mo travel last week ìgbà tí mo wà lọ́hùn ó ti fóònù lé mi kiri kí ló ṣẹlẹ̀ ọkọ̀ òkú ọkọ̀ o kankan ó wà ni kò sí wọn mọ̀ ní kọ́ọ̀bù ni ó dẹ̀ ń lò àwọn ọmọ ó lọ skul àwọn ọmọ ó lọ ilé ẹ̀kọ́ àwọn ọmọ ó ṣe gbá kò sétò kankan kí ló fi ọmọ yẹn ń kọ́ wọn tí ó mú ilé ń ṣe àwọn gbìyànjú èmi dé ọ̀rọ̀ òun tí wọ́n ń sọ yìí nígbà tí mo máa pè é nínú àánú ọlọ́run ọba Allah ọlọ́run tí wọ́n á ṣe pẹ̀lú bàbá wa kan náà bẹ́ẹ̀ bàbá àgbàlagbà inú mọ́sùkù àìná ni ọlọ́run ní káwọn náà padà farabalẹ̀ fún ẹ̀sìn púpọ̀ ìgbà tí máa pè wọ́n mo rò pé ní àsìkò ẹ̀bùn tó tí mo ń sọ yìí kò tí pọ́dún kan láti dín communications wọ́n dẹ̀ fi one hundred and forty thousand naira wọ́n fi ránṣẹ́ sí mi mo láti pe ó mú yẹn rẹ̀ ó mù má ló fẹ́ bí sanwó lé ọjà tó ló fẹ́ tà lọ́mọ tà tí ẹ mọ́ fi yanjú àwọn àlámàrí yẹn bàbá yẹn náà the same thing so gbogbo àwọn kan wọ̀nyí láparapọ̀ pé okay there is a solution tí Islam gbé kalẹ̀ fún kìíní yìí tó dẹ̀ máa wà sustainable tí ò ní sí pé ojoojúmọ́ èní ni ọ̀la ni èní ni ọ̀la ni ó jẹ́ ìdí pàtàkì tí a ti gbé ètò àìrìlẹ́pẹ̀ eh, Waqf Foundation kalẹ̀ àwa ní kọmití oríṣiríṣi a ní the committee for education and scholarship kí là ń fi alhamdulillah láwọn àyè méjì every weekend classes ti ń lọ tààrà àwọn volunteers nínú àwọn brothers tí wọ́n ń kọ́ àwọn ọmọ ẹni we are make it open wípé gbogbo ọmọ tó bá fẹ́ wá nítorí pé èròǹgbà ni wípé ń kọ́ ká fi fa àwọn ọmọ yẹn mọ́ra àwa ní program fún wípé inshallah nínú period tí wọ́n máa lò ó kéré jù one hour a máa ṣe bí islamic guidance and counseling fún wọn tí wọ́n bá ti wá rọ wọ́n ní oúnjẹ táyé tán àwa tún wá rọ wọ́n ní oúnjẹ alkiyama táwọn ètò yẹn tó dẹ̀ ń lọ alhamdulillah ọlọ́run kó bá san àwọn bọ́rọ̀ tí wọ́n ń charge ní ẹ̀sán ní àdúgbò wa bíbáyìí amala abdulrahman àti bọ́rọ̀ yakub suleiman àtàwọn yòókù náà àni wọ́n ṣe alágbàtẹ̀rù ètò tí wọ́n dẹ̀ ń ṣe ìgbìyànjú lórí ẹ̀ takuntakun lájégúnlẹ̀ náà akọlẹ́tà sí ìjọba wọ́n lè padà púùbù skul kan fún wa níbẹ̀ ní ìrántí orúkọ skul yẹn ń sìn àwọn brothers náà wà lájégúnlẹ̀ tó bá di wá around this time báyìí tẹ bá débẹ̀ ẹ bá àwọn ọmọ ẹ̀ tó yẹ pé wọ́n ti kójọ síbẹ̀ àwọn brothers ní sámú máàsì english gbáàwó tí wọ́n kọ́ wọn tébẹ̀rẹ̀ tó ń lọ nípa wípé ń kọ́ a single period will be carved out láti dá wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run kó má sàbà san lẹ́sàn rí so lábẹ́ the committee for education and scholarship náà ni a ti wá ní ètò fún ọ̀rọ̀ pé báwo la ṣe fẹ́ ṣe ìgbìyànjú bí àwọn ọmọ mùsùlùmí ó ṣe ní access ẹ̀kọ́ pàápàá jùlọ ẹ̀kọ́ kéwú tí ò ní sí pé ń kọ́ ò lówó ò kéwú nítorí pé ibi tọ́rọ̀ kéwú lọ nísìn láàrin àwọn alùsùn náà nìyẹn kò dẹ̀ sí nǹkan kan tó fa èmi ò bléèmù àwọn èèyàn wa èèyàn ní lọ Jamiu Imam bóde kò ní lọ Sudan bóde kò wá lóun fẹ́ máa gbé Nàìjíríà ilé ní yóò sanwó lé yóò sanwó gbá yóò sanwó àwo yóò ṣe gbogbo ẹ̀ ẹ máa fi 500 naira owó mọ́ráfà lóṣù ẹ fi lọ kò lè wọ́kì ìgbà táwọn kan wà láì tí wọ́n gbé invite mi síbì kan pé káwá organize mọ́dásà síbẹ̀ wọ́n dẹ̀ sọ pé ah, àwọn fẹ́ kó jẹ́ sí màá máa coordinate ẹ̀ máa máa mójútó wàláì Sheikh Abdulhakeem tí mo sọ fún ọ ni pé ó kéré jù lóṣù lórí ọmọ kan tí ó bá wá bẹ̀ tí màá gba owó màá gba five thousand naira if you really want me fully and actively because mo ṣe calculation gbogbo àwọn nǹkan tó jẹ́ pé time tẹ́ fẹ́ gbà yìí èmi mọ jámájá máa ṣe díẹ̀ màá sá sọ́tún màá sá sósì if you now say you want me fully tẹ́mi náà dedicate ẹ̀ tó yẹ pé ń kọ́ tẹ́yìn náà mọ̀ pé a tí ẹ̀ bá rí ní ẹ̀lẹ́ kwérì bí a àbúsọ́ ni ẹ̀ wà lánàá àrí kéré jù ní tó dé yẹn rú nìyẹn ẹni tó ṣẹlẹ̀ ni pé afẹ́ kọ́yàn ní kí ó ẹ̀yìn náà pé iṣẹ́ ọlọ́run ni iṣẹ́ ẹgbá ni àwọn pé iṣẹ́ ọlọ́run ni ṣùgbọ́n ni ti má ti bí tí ti kini kama máa ń nínú awa àwọn brothers are serious pẹ̀lú àwọn gbìyànjú yìí bá personalize yẹn pé kálukú wá bí òun ṣe máa solve problem náà personalize wà láìkò pay wa ka umma ní àdúgbò wa náà ni malabla kí mo rí mímbà náà ni akírun sátà ń lọ mo ráwọn èèyàn tí wọ́n pé ládùúgbò wa ń sàlẹ̀ sáhàn ṣẹlẹ̀ wọ́n wọ́n pààyàn mo débẹ̀ mo rí orí ọmọ èdè èèyàn láti bẹ̀rẹ̀ ni wọ́n ti dẹ́ orí yẹn àdúgbò iná tí wọ́n ń forí yẹn gbá bọ́ọ̀lù àtẹ̀ntọ́pa àtàwọn ọmọ tí wọ́n wà ń di ẹ̀ gbogbo wọn mùsùlùmí ẹ̀kọ́ tí ò sí ni àti wọ́n ń pariwo tó close to two years now wọ̀láì àwọn brothers yẹn kó tó yẹ pé mí kò ń ṣe kówó là ń bẹ ẹwà ká coordinate ara wa ká kíní organize gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ àbíkẹ́yẹn ní túrú lórí àwọn gbìyànjú yìí àwọn fúrọ́ọ̀sì téèyàn lè ní pé ókè kí mo bá tèmi lọ wàláhì ó wà Sheikh Abdulhakeem pẹpẹtẹ jẹ́ ìṣe ni báwọn ṣe ni báwọn tó ṣe ń ṣe gbìyànjú wọn ni bọ̀ tó gbogbo gbà kígbà tẹ bá ti wo ìgbé ah, tí bá ti mọ ogi ní ìrọ̀rùn rí nínà rí ẹ̀rí pé kò ní báyàn lára iṣẹ́ tọ́lọ̀ bá ti fi rán yàn wàláhì kéèyàn jẹ so láti wá create the high relief education trust fund kí la fẹ́ fi yẹn ṣe afẹ́fẹ́rẹ́ ìṣòwò tá a máa invest àti láwọn committee tí wọ́n wà fún investment tí wọ́n ti bá aṣàwọn ronú tó pọ̀ gan nípa ọ̀nà bá ṣe lè ṣe investment yẹn fundraising yẹn máa jẹ́ continuous one ti education trust fund yìí a design oríṣiríṣi àwọn structures bá ṣe lè raise owó ẹ̀rọ àwọn kìíní kankan tá a máa ń post oṣù bá parí àwọn ò pé ó kéré jù kábàárẹ̀ yẹn ten thousand through èmi ni social media nǹkan tó rọrùn ni ó kéré jù bá fi five hundred naira síbẹ̀ a target pé yóò bí five million lóṣù tó bá ń lọ bẹ́ẹ̀ dédé tó bá dé stage kan yẹ bá wọn Sheikh Abdulhakeem ṣe sọ wọ́n ṣe ṣàlàyé ẹ̀ fún wa a máa wálẹ̀ kan rà a máa ṣíbi factory kékeré kan á wá nǹkan tí ó mọ produce ó yẹ pé kíní yẹn o yóò máa mú owó wọlé tó mówó wọlé a máa direct ẹ̀ sí àwọn channel wọ̀nyí particularly ètò ẹ̀kọ́ nítorí wọn bá yàn ní jẹ́jù ní pé ńkọ́ kò sí ètò kéwú òun náà ló máa ń sábà jẹ̀yà àwọn irú àwọn nǹkan báyìí ìtòwé òpọ̀ jẹ̀yà ẹlòmíì ò kò kiri ju pure water lọ ẹlòmíì ò tà búrẹ́dì lọ ní gbangba wájú ilé ẹ̀ ṣùgbọ́n ètò skul yẹn yóò rí mójútó tún wọ́n tó bá dilé kí ọmọ míì tán bá sọ pé ah, lọ́gbọ́ olè kí wá àti tẹ bá máa rí lọ́la lókun àwa ni kíní yẹn dẹ̀ lára àwọn tí wọ́n lọ yìí kò ní wọ́n lára wọn mọ implication kíní wọ̀nyí láti mú àwọn kíní design láti gbé wá àwa rọ kálukú wa either directly or indirectly gbogbo ẹnikẹ́ni tó bá lè support project yìí inshallah àwọn ìkówójọ yẹn ó ti ń lọ account yẹn is dedicated to that purpose a lè ṣe ní àdéhùn fún wa pẹ̀lú yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba in tá a sọ pé a fẹ́ ṣe yẹn náà la máa fowó yẹn ṣe ọlọ́run ọba dẹ̀ ràn wá lọ́wọ́ láti lè ṣíkà àmọ́ yẹn lẹ́yìn náà awareness wa ń lọ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ pàtàkì wákùú wọn ti ẹ̀mọ́ nǹkan tí wọ́n ń pè ní wákọ̀p àwọn afẹ́ kó já pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ host wa láti gba awareness lecture yìí inshallah kó ń tọ̀hún kó kàn sí wa láti já sí ńkọ́ kò bá di àníkẹ́nìyàn náwó pé à ń gba tí à ń tó gbá inú mọ́sídìí ni ọ̀sọ́ fún ọgbá èmi náà fẹ́ host lecture nítorí gbówó àwọn ọba ṣe host àwọn kìíní yẹn gba imam tẹ bá rántí láti rí owó kójọ tàbí register foundation afẹ́kọ́mọ continue tí o bá ní kankan tó fẹ́ contribute kọjá ipé ńkọ́ o host lecture tàbí create awareness nítorí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ tà ń sọ yìí gbogbo òṣòro ṣẹ̀mí wa gẹ́gẹ́ bí mùsùlùmí táwọn ọmọ mùsùlùmí bá fi lè rí ẹ̀kọ́ ẹ̀sìn wọn kọ́ gbogbo ẹ̀ ló yanjú pátápátá ìpànìyàn àdínkù ìmọ̀jalẹ̀ àdínkù kidnapping àdínkù oríṣiríṣi àwọn fìtínà àtàwọn mùsíbà gbogbo ẹ̀ ọlọ́run bá lò ní sábàbí pé kú kásẹ̀ nílẹ̀ àgbọ́yé ẹ̀sìn náà tún wá kún pẹ̀lú ẹ̀ ẹ wọlé tó mẹ́mẹ́ fún wa torí ẹ̀wọ́ tó bá fẹ́ host wa àyè wa lẹ́yìn náà ni pé aláwọn special letter tí a máa ń kọ ìwọ́n tó bá mọ̀ bó lẹ́nìkan tó lè support project yẹn bẹ́ẹ̀ ni yẹn sọ a máa send letter sí wọn officially pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí la ní ta fẹ́ ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala á ràn wá lọ́wọ́ kí á tó máa wá lọ àmú fẹ́ recognize àwọn sisters wa mélòó kan tó yá pé gbogbo ètò the high relief women forum bó ṣe ń lọ àwọn ni ọlọ́run ọba ti ṣe alágbàtẹrù ètò náà sheikh abdulhakeem wọn kí jẹ́ kí n sinmi èmi náà wá rí pé ah mi gbọ́dọ̀ take kìíní seriously nígbà míì gan tí máa fẹ́ máa relax ìpèlọ́ fún ìpèlọ́ àbúsọ́lù ṣe wà ń lé ó dá à ń bọ̀ wá fún meeting ah kọ́dà mú láti bá dé wípé ń gọ́ àwọn àbú wọn má láti pè wọ́n pé tó àbú ètò báyìí báyìí ló pa èmi pẹ̀lú ń mú yín pọ̀ ájí ayín pọ̀ o nìké bá rí kọ́ọ̀lù mi àbí ló bá ń pè mí bóyá ẹ wá wò pé èdè kọ́ọ̀lù méjì mẹ́ta àbúsọ́lù nìkan ẹmọ́jọ́ ya ìlẹ́nu tó bá tẹbá yọ̀ǹda àbí àwọn ní ẹ̀mọ̀ tẹbá sì ní ẹ̀gbá láàyè alákùn ẹ̀ máa já alhamdulillah ọlọ́run bá sì ní kí àwọn brothers yẹn kí wọ́n ní understanding yẹn àkọ́kọ́ nu wọn ni sister wa tí wọ́n jẹ́ bí àmìlá fún ètò wa àwọn náà ni sister Musa Rahmat Olúwatóyìn umu abdulmukit wọ́n ń ṣègbìyànjú takuntakun lórí ẹ̀ ọlọ́run kó má ṣàbà fún ọlọ́sàn ẹ̀dẹ̀ ọlọ́run ní nípa ẹgbẹ́ tí o máa ń sọ lágbìyànjú tí wọ́n ní wàláì mo fẹ́ lè sọ wípé ìgbìyànjú tí wọ́n ní àsìkò yìí nísìnyí báyìí wàláì ó sàn jù ìgbà brothers lọ ọlọ́run kó mọ́ṣà bá fún ọlẹ́sàn rẹ̀ lẹ́yìn náà ni sísá àlùbáni Rashida àjọkẹ́ ìyẹn ọmọkò dáàmù tí a mọ̀ sí ayaba ọlọ́run kó mọ́ṣà gbàdúrà yìí lẹ́yìn náà ló kan Ummu Ubaida tí a mọ̀ sí Zainab kẹ́hìndé ibrahim ẹjọ́ gbogbo wa la ń gbìyànjú ṣùgbọ́n àwọn tí wọ́n já sójú wa ta dárúkọ yìí àti kí gbogbo wa náà pátápátá pé ẹkú gbìyànjú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala á san wá ní ẹ̀san rẹ̀ kò jẹ́ bí ètò yẹn àbí ó ṣe jẹ́ ní ṣókè lẹ́ẹ̀kan sí gbogbo ìgbìyànjú tí kálukú wa bá lè sọ ẹlòmíì ó lè mọ́jọ́rọ̀ owó ni ìgbìyànjú ni wàá ná tí gbogbo àwọn nǹkan yóò fi ṣe kí ni o yóò fi di pé yóò mọ wọ́ọ̀kì gẹ́gẹ́ bí a ṣe fẹ́ kó má ṣàánú wa lọ́wọ́ kó dúró tì wá kó ṣàánú wa أقول ما تسمعون وأستغفر الله لي ولكم إنه نعم كما Ai, Babi. ẹ má dùn ẹ wọn nítorí Ọlọ́run tá wà ní ìjókòó báyìí a máa gba fíṣọ líle là inú ẹ á fi ṣàwọn ètò wa inú ẹ a máa send ẹ sínú àkáǹtì the high relief education trust fund bẹ́ẹ̀ mo ṣe sọ ìwọ́n tó bá ní bùkátà account ẹ̀ just a token of five hundred naira per month mo bá jù síbẹ̀ access dẹ̀ wà freedom dẹ̀ wà fún ẹ láti jásí ń gan tó bá jẹ́ kan náà àwọn tó ń donate sí inú àwọn ètò yẹn ó wù wá kó máa béèrè la ṣe ń ṣe kódà kó o bá ti ẹ̀dá sí gan olè wá because i relief wa foundation gan fúnra ẹ̀ wá kù lòun náà property àwọn mùsùlùmí ni wàláì àbúsọ́lì kọ́ ló ní abdulrahman rẹ̀ máa ń sọ fún dáadáa ìgbé àìmọ̀ ọlọ́run lè ní kọ́ lọ́jọ́ dé ọdọ̀wọ̀ yín mo wà ń bẹ̀ mo sí ń bẹ̀ ẹ̀yìn tẹ́ wà ń bẹ̀ máa ṣe kí ni o ẹ máa bá àwọn ètò ìlọ ibẹ̀ kọ́ ni malabrahman ọlọ́run kó má ṣàṣe dáadáa fún wa ẹ wá jọ̀wọ́ àánà slope tá máa ń lò òun náà ni pé ń kọ́ láti tó ti lágbára jù àwọn bẹ̀rẹ̀ láti ten ten thousand naira àwọn tó bá lè fún wa ten thousand naira níjókòó ìdísìnlá agbára tèmi gbá ká ten thousand naira Alhamdulillah, àwọn ọmọ wa kan ti ń ṣí báàgì <laughs> àwọn ọmọ kan ti ń ṣí báàgì Eh. Ah, mọ́ ṣe ń gba bíṣẹ́ láì kọ́lẹ̀ ṣe ń gba yẹn ah. ó dáa mí ní tó ten naira iye tó bá ní ó kéré jù bẹ̀ láti one naira ó yá bísmìlá ìbá àtàwọn bá pọ̀ bẹ̀ láti 1.000 naira ibi dáa náà ti gbé yẹn ti pọ̀ jù àbí ó yá bísmìlá ẹbá àgbà ọ ní naira ká gbé láti bẹ̀ ẹ bá gbé láti bẹ̀ sheikh arantan fèsì lẹ́yìn hmm. ẹ̀yìn mú àwọn ní 1,000 naira lákọ́kọ́ ń pè báyìí ó mú kan pè yí bẹ̀yìn ọ̀dá ká máa waste time ẹjọ́ ẹ bá gbájọ kẹ́dẹ̀ bá dá sí dáadáa ọlọ́run àrùn kálukú alọ́wọ́ insha Allah subhanahu wa ta'ala any amount kankan kò kéré ibi tí yóò lọ àti àníyàn tá a ní òun gangan ni tí ó pàtàkì ọlọ́run kó má ṣàṣe dáadáa fún kálukú wa inṣàlá jẹ́ kí á fi àṣírí gba ìbéèrè Ah, وسلم لجوفة وللأربعة كما توقعوا ذلك وتبارك ذلك التي تريد أي يقول كان دفع منه يقع منه ما يتنوع حياتي دين ما قال الدفع صلى الله عليه وسلم àlẹ́bí ní òwú ẹ̀rọ lọ́jọ́ kù apẹ̀rẹ̀ tó ló ní òwú lọ́jọ́ wọn làwọn òkè tá a jẹ́ òṣìṣàn èyí ká tó fún àwọn ìyẹn tó lọ náà wọn láti lọ́wọ́ ní ìgbà ó ṣe ní ìyẹ̀bẹ̀ mọ́ láti ọ̀pọ̀ lọ́wọ́ alùpùpù àti pààyàn tí wàá fẹ́ lọ́wọ́ wọ́wọ́ àti wíwí rẹ̀ ká sọ nípa fẹ́ lọ́wọ́ ní ọwọ́ rẹ̀ ó rí jìnnì kìí tó ẹ̀rọ wa àbúkọ́ lòdì lọ wọ́n àbúkọ́ àti wọn á kó fún ìta àtẹ̀tẹ̀ náà ní ìgbó ní ẹ̀rọ àgbẹ̀ kàtà sí ìjàmbá àwọn ọ̀sán ní ẹ̀rọ náà ìbéèrè láti ọ̀dọ̀ ọ̀wá ọkùnrin ẹ wo dẹ̀gbà máa ń rántí àlejò náà. àwọn àtàbá ní ìbéèrè nítorí àsìkò. Ahí está diciendo comunidad que hasta días, ahora no va a tener un reunido, para no asistir. Umu ẹ̀dá dá dúró nítorí ọlọ́run. Ẹ fi lè fún un. Ó ní gbogbo ẹjọ́ máa ń ròyìn wọn bẹ̀. Àwọn àgbà náà, ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú yìí, bẹ́ẹ̀ bá wọn yẹn kọ ìlú ìkọ́. Náà, àbá. Thank you. Náà. Náà. Ìtàwájú. جزاكم الله خيرا وبارك الله فيكم اللهم صل على نبينا محمد الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أو فضيلة الأستاذ الإمام أبي صالح حفظه الله وأبا واسر لك ولنا هو من يمير الله سبحانه وتعالى ẹ̀dàkùn pẹ̀lú gbogbo tó kàkalẹ̀ yìí ẹ̀kan já gbé sábẹ́ gbogbo lẹ́kítọ̀ táwa sílẹ̀ kan kí wá kù kan wá wà nílẹ̀ tó yẹ kí lọ ẹjọ́ báyìí tó yẹ ká tó máa rò mọ́. gba wọn ní àwọn malamu ní sanu rahimahullah rahmatan wa ta ọlọ́wọ́sá bá wa kẹ́ wọn. inú ẹni tí wọ́n gbèrò rí à ń ṣe wá kù náà lẹ̀ tọ́lẹ̀ fi rí nǹkan sí onílẹ̀ síláwà ẹ wá wo iṣẹ́ kó kalẹ̀ ní gbọ́dọ̀ wí one hundred and forty thousand naira èló lówó tẹ́lẹ̀ èló ni tá a sọ yẹn bó ṣe kéré yẹn bùkátà tó gbọ́ gbèsè ayé ẹlòmíì ọ̀la ìgbèsè kékeré. ìgbòho báyìí kò yẹ káwọn lè kaná gba wọn fọtí o ẹgbẹ́ tí bàbá kaná gbà ni wọn fọtí seven seventy thousand naira wọn wá níjà yẹn ẹni náà ló gbèsè ayé lọ pẹ̀lú rọrùn báyìí lórí èlò seventy thousand naira ẹlòmí ń bẹ ó ń dààmú káàkiri báyìí jẹ́rí tọ́wọ́ rẹ bá pẹ̀tẹ́ sí two thousand naira pé aláyọ̀ ti tán ládùúgbò wa ní àìpẹ́ yìí ẹnu ọlọ́run ọba kan àwa ni a lọ ṣe empowerment fáwọn ará àdúgbò àwọn ará máṣíìnì kíkẹ́ lọ ní ẹranṣọ tún yín máa ṣe ìkọ́nà mọ́tò ara bíi mẹ́rin ẹni iṣẹ́ fọkànáìzà ló ti di àti ẹ́ńjìnì àti tí ó fi atẹ́gùn àti gbogbo ẹ̀ ara ló ti di ẹ̀rọ tó fi ń lọta ara ló bí ń bí ẹ̀yà kan ìrẹsì làwọn fẹ́ tà tó ń jẹ àpò rẹsì àpò ẹwà gbogbo ẹ̀ àtúnwá pín àwọn oúnjẹ kan báwọn èèyàn ní tútù wọ́n á lọ ní pé àwa ṣe prógrámù tẹ́lá àwọn tó wá wá ń bẹ́ gbogbo àwọn tí wọ́n bẹnẹfìtì ń bẹ́ amọ́bọ́ ṣe ń dúpẹ́ fọ́lọ́ rẹ̀ tẹ́lí sẹ́yìn máṣínì kan wá àwọn kan wà tá a ti mọ àwọn tá a fẹ́ fún tẹ́lẹ̀ tá a ti fún wọn náà aládùúgbò náà ni ó kódà mo ṣe débi pé àwọn tiwa tó ń jẹ́ boríborí mo ní àní ti boríborí ṣe kọ́mọ̀ ní àwọn àbùkù náà wọn náà jọ ń ṣe àwọn tí ẹ̀ borí náà ní ẹ máa bọ̀ ó wá kẹ́ ọ̀kan lẹ́ àwọn awùsà la fẹ́ gbé fún àwọn èèyàn wá ń dùn ẹni kí ni ẹ gbé fún kí ni ẹ gbé fún ìjọ náà ìgbéjọ́ wà confused aṣáàrò lọ rọ́bọ̀ mọ́kàn pé ẹjẹ́ gbé fún ẹnìkan ti mú ẹnìkan lọ sẹ́rí ẹni tá a gbé fún òbúṣẹ́kún àwọn tí wọ́n ọgọrọ àwọn tó wá wà níjòkó wá ń pé ah ìyẹn pé ni ah, ẹni tó yẹ kó bọ́ sí lọ́dọ̀ náà ni kó sí lọ́dọ̀ èmi nìkan ní jọ pé wọ́n la pé mi burú ìmọ̀ ni pé lára máa ń sìn yàn aláìkò tó ibi tí mo wá ń o ó wá dá lẹ́nu àwọn ọba sẹ́yìn àwọn ẹni ẹlẹ́sọ lórí ẹnìkan lè mímọ̀ wọn ìwà amọ́gbó ti ń rí kìíní wọn olóṣàdùkà sí fáwọn àá olágbára àdẹ̀kẹ́yìn náà lọ́rùn nígbà wà tó kẹ́yìn náà kọ́ adúgbò yẹn fún yín láyé lómi ní a ṣe kí ní ẹ̀nà náà lọ́mọ ìdájú kó jẹ́ mẹ́ tó mọ̀ kí owó tí ń jẹ́ sí yẹn sí bí kó mọ̀ tó 5 million naira kọ́ kí ní gbẹ̀gbẹ̀ gan mo dá ẹgbẹ́ náà sọ̀rọ̀ tán mo ní gbogbo ń tẹ́lí ta sí yẹn tó bá lé ní 1 million naira kò dá mi lójú torí mo wáyé dákú fún mi tó bá lé ní one million naira kò dá mi lójú ẹ́ kí lẹ sọ yìí ẹni tí mo wí us ẹni náà wà òkè ẹni tí ó mọ iye owó kọ́ o ó ní kí a ah, mọ́ ní mo lè kí gbogbo tára ẹ̀ta àdìgbò tá display ara mansini iye báyìí lára bí a ṣe mú àbí iye kíní kan thousand ara kíní kan iye báyìí ìṣẹ́ wọ́n dùn bẹ́ẹ̀ ní ẹni tó jẹ́ fọkànáìjà gbogbo tí ẹ̀ náà dẹ̀ rí rábí ìrò tó bá lé lọ́ndẹ̀ tókò yókù one eighty hundred seventy ìníkan oúnjẹ ẹ̀dá gbáko rẹ̀ sí èló lápò rẹ̀ sí èló lápò ẹ̀wà èló lápò gàrí tàbí náà ló kó wò àwọn tí mo ń wí nínú ẹjọ́lọ̀ ní kí nǹkan máa lọ fún ọ̀run dáadáa làwọn ẹ̀dá wí wá ẹwà wọ́n máa fà jọ́ wo àwọn òmí wà sákúrú owó èèyàn lọ́wọ́ girlfriend kan àwọn kan kó lọ klọ́ọ̀bù ní weekend kádà pé èèyàn mẹ́rin ló ti mú tí ọya mọ̀rọ̀ ti mú gbogbo yín wọn àti bá náà lọ ẹ wo àwọn àǹfààní tààbà mọ̀ fi àwùkọ́ tààbà mọ̀ fi túnṣe láwùjọ wa ọlọ́run àgbọ́yé ọ̀rọ̀ yìí ọlọ́mọdé àjẹkó kárí àwọn ohun ìwọ míì náà tó bá wá ń bẹ nípò alágbára sí táwọn sọ yìí tí wọn náà gbọ́ wa báyìí wọn náà mara rẹ wọn náà foundation kan ló ti wà nílẹ̀ wọn náà pè wọ́n wọ́n dá sí téèyàn ni wọn ò lè dá sí wọn náà bá ládùúgbò rẹ nìyí problem ta tóbi o tó wọn bá kẹ̀ tẹ just hundred thousand naira wàlá bùkátà àwọn ti bí ya bùkátà àwọn ó ya ẹlòmíì ń bẹ twenty thousand ló tó bá bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ owó ní àkótá ní nǹkan gbogbo títí wí inú rọ inú ọdún yìí ni o inú ọdún yìí láti inú ọdún yìí kí inú ọdún yìí láti mọ̀ ẹ̀ rẹ̀ ni ẹni ẹni tó yí five million náà sí àní òtún one million ẹ wá wá dúró èèyàn tá a kìíní ẹ̀ empower just one million naira ẹni ó gbà mọ̀ ẹ̀ṣin ẹni ó gbà ẹni ó gbà ẹni ó gbà kó bá bá ọlọ́run kò gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́mọṣàbá aṣọ wọn lẹ́sọ̀ọ́ lórí ọlọ́mọṣàbá aṣọ dáadáa fún wọn gbogbo ilé ìtàn wí náà ẹ dákun ẹjá consult àwọn tó àwọn ó sọ bí tí a bà mọ̀ sí fún wa ìbéèrè tí wọ́n wá béèrè àbáàtà béèrè béèrè náà kí lẹ sọ béèrè yìí lẹ́tọ́ aha ẹ ṣeun mo ti rí gẹ́tì ẹ̀ báyìí nínú ọ̀rọ̀ tó pàtàkì lọ́rọ̀ ẹ wà àwọn àwọn èèyàn bóyá kọ́ ma bá wa yí àdúrà ń padà ní o àbí kọ́ ma bá wa yí ẹ̀nà náà ẹ gbọ́ alájí kele gan ọlọ́mọṣẹ́ àbáwá kọ́lé ayọ̀ fún yín kó tún wá bí mọ́sálásí tì í yìí àdúrà náà bá dúà kọ́ aláàdúrà yìí àmádùúrà yìí àwọn èèyàn ti ń dáná bẹ́ẹ̀ o pọ́lọ́ bá gbà bẹ́ẹ̀ tán ẹni ọlọ́run kọ́lé fún tó fi mọ́sálásí tì í ilé tó kọ́ dúkìá rẹ̀ ni àwọn ọmọ rẹ̀ wọ́n lè jogún rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n lè dìtẹ́ẹ̀dì láti tà á ìsìláàmù fún wọn pọ̀tí ẹni mọ́sálásí tó fi tì í bí dúkìá rẹ̀ kọ́ wo dúkìá gbogbo àwa mùsùlùmí ni àìfúnyàn àìta àìsí jogún ẹ̀ ibi ọ̀rọ̀ wá wà ní pé àwọn ilé yìí táwọn ọmọ bàbá olówó tí bàbá bá kú tán kó ló lè dáwọn ọmọ ọmọ wà ní kí ní ìrẹ́ lè mọ́ díjà láàrin wa ẹja kàkíní ìròrí wọ́n fẹ́ ta lé ó máa di pé bò láti wá fẹ́ ti mọ́sálásí tó wà níwájú lé ẹ̀ẹ́sàn ọ̀rọ̀ ọmọ àkókò yìí lé ní bú ọmọ láàrin wọn ni kí ni ẹ̀ẹ́ta gbogbo ẹ̀dànù ọ̀ta gbogbo ẹ̀dànù náà nù wọn tẹ́lí gbogbo àwọn ọmọ tó ń ilé wọn wá ìlú burúkú fúnra wọn ẹ̀ẹ́ òkú ọmọ nílùú sáré o tó wò bá ti sọrú àsọlẹ̀ a máa gbọ́dọ̀ kí ní ìṣe ewọ́ nínú tẹ́mi wá rí ní solúṣàn ní ẹ̀kọ́ ìsìláàmù tó gbé lórí wákù láì máa ṣe níjọ abá ti kọ́ mọ́sálásí jọ̀mọ́ àwọn atẹ́nì kan tó lówó kan bá kọ́ mọ́sálásí ládùúgbò wa tá a bá jẹ́ jọ̀mọ́ mọ́sálásí náà ẹjẹ́ àpè lórí ìdòkó mọ́sálásí ìlú tá a wà yìí ètò ìlú ṣẹ̀yà ó ní òfin democracy gbàyè kápẹ́ ní bá ní mọ́sálásí lè ta nǹkan rẹ̀ wọ́n gbà pé ṣe bóun ní olóní nílùú ṣẹ̀ríà ni wọ́n ti sọ pé òun kọ́ ló ní mọ́ o tó bá ilé ti pè é ní mọ́ṣáláṣí so òfin ìlú yìí fàyè gba kẹta so káà náà lè wá rí bí dé ṣẹ̀ríà mọ́lẹ̀ ẹja ní òfin náà alhamdulillah àwọn àdìsá mẹ́rọ̀ náà wọ́n jẹ̀ síta báyìí sí àbúrò lẹ́yìn ẹ bá wa dá sáà ní o ẹja wa pẹ́ ní òní mọ́ṣáláṣí jòkó ẹ̀pẹ́ àwọn lọ́yà wa àdìsá ahmad adétọ́lá ibi tẹ́ báwọn náà ìmọ̀ wù wọ́n ṣe ẹ̀pẹ́ wọn sáàrin bàbá ẹ̀yin lẹ kọ́lé yín o ọlọ́wọ́ bá yín fà lùbáríkà sí mọ́sálásí yìí ìdájọ́ rẹ̀ ní ṣẹ̀ríà ìdájọ́ rẹ̀ ní ṣẹ̀ríà ìdájọ́ rẹ̀ ní ṣẹ̀ríà àgbàdo àtẹ̀kú báyìí o bàbá ẹ̀ ni yóò gùn ẹ̀mí yóò tún gùn yóò tún wá gùn yóò tún wá padà tún wá gùn yóò tún wá gùn dáadáa gbọ́dọ̀ ń bá ló bá padà yá àmọ́ o àwọn ọmọ yín àkọọ́lé lórí ibú ọmọ o àmọ́ sì dá kó ló má dá àwọn ọmọ yín àwọn ọmọ ọmọ lè padà dé bàbá ẹ wá ṣàgírímẹ́ǹtì fún wa mọ́sálásí yìí èmi lágbájá ọmọ lágbájá tí mo kọ́ mo ti gbé e kalẹ̀ kó mọ jẹ́ wúlò fún community wa ní akọsílẹ̀ street àwọn ọmọ mi ò gbọ́dọ̀ ta mọ́sálásí yìí ó bá wù wọ́n sátálé wọn gbogbo jọ́jọ́jọ́ bá ń jọ́jọ́ nǹkan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí mọ́sálásí eléyìí ti kú òní dúkìá mi tán lè ta o ó ti di nǹkan kọ̀mílítì àdúgbò wa yìí tó bá gbẹ́ láwọn jàmọ́ kan lẹ́jẹ́ kan lẹ́jẹ́ fáwọn ní kọ̀sọ́díàmì rẹ̀ àwọn jàmọ́ báyìí báyìí àwọn nìkan máa jẹ́ alámòjútó rẹ̀ ilé kéwú báyìí báyìí àwọn nìkan máa jẹ́ alámòjútó rẹ̀ sóra tí gbọ́gbọ́gbọ̀ kan bá fẹ́ gbé ní kérí àwọn jàmọ́ yẹn ilé kéwú yẹn kọ̀mílítì yẹn ìjàmọ́ mọ́sálásí wọ́n lè gbé kéṣì tí bá tọ́tọ́ láti yẹ tó sì fi ní jẹ́ ìta ìdákun àwọn mùsùlùmí inú àdánwò tó ti kàwà láwùjọ wà ilé ní àyèmọ́yé mọ́sálásí ní bẹ ọ̀sẹ́lì báyìí ẹgbọ́ ẹgbẹ́ ta mọ́sálásí ẹgbẹ́ nígbà tí mo kọjá sẹ́yìn àwọn àlọ́lẹ́tọ̀ sàlámùkú last week àwọn kọjá mo tí wá nílé yẹn wọ́n á ní ah, àfà ẹwọlé tẹ́wọ̀ yìí mọ́sálásí ló wà ní tẹ́lẹ̀ rẹ̀ àwọn bàbá yẹn dà mú wọn gba bíṣẹ́ bí lílà tààrọ́ láti gbà náà bíṣẹ́ bí lílà náà nígbà ó wọ́n ti wá kọ́ mọ́sálásí lólókè tán wọ́n ti tà wọ́n tà gbé o mọ́sálásí ò sí bẹ̀ mọ́nìsì wọ́n ti wọ́n kú wò ní kọ́kọ́ ẹ̀mẹ́ ti kọ́ nǹkan ní ìlú ẹ̀ wọ́n ti wo báwo ẹ̀yẹ ìdádúgbò yìí èmi sì ìdádúgbò mọ́sálásí mọ́ kódà bí tìkìrì ìbúrú dé ní wọn ta mọ́sálásí dé nìtì látara ìgbọ́ àgbọ́yé àwùkọ́ àwọn ọmọ mùsùlùmí ta mọ́sálásí èmi yìí gangan àti mo ti gbá fọ́ọ̀tì di mọ́sálásí kàtàlẹ́ta pẹ̀lú àwọn jẹ̀mọ́ wa tí mọ́sálásí wa lọ́dọ̀ wa náà ẹni wọn náà kankan pè mí ni pé àbá ìmáwálẹ̀ yìí wà tó sí wálẹ̀ wa wọ́n fẹ́ ta mọ́sálásí o lówó àwa náà ń ṣe bùrọ̀ àjọ mọ́sálásí wá bí àwa náà ń gbọ́ bùkátà lọ́wọ́ à ẹ̀ bèrè sí bùkátà yìí wọ́n bá ń lọ bẹ̀ lóòótọ́ wọ́n ti kọ́ mọ́sálásí yẹn wọ́n ti gba lẹ́ńtẹ́ kọ́ gba lẹ́bù lókù mọ́sálásí náà ti wá pẹ́ ọ̀ǹkan ọmọ bàbá bàbá tó kọ́ àáfàá ni àmúnisúfì ni ó wá já wọn jà àfàríyà eléyìí èyí tó wà bá mi fẹ́ràn bàjọ́ kan jẹ́ ìbàjọ́ kan jẹ́ kọ́ ìjọ tí bàbá wà ní ó ọmọ gẹ́gẹ́ ló wá gbé pọ̀ṣẹ́ nìlú àwọn náà bá bẹ̀rẹ̀ bí sẹ̀mí nìlá ìgbà náà bóyá one point eight million or one point seven kìnnìkan million náà àwọn mọ́sálásí àwọn bẹ̀rẹ̀ bí sẹ̀mí pàjáre ó ti fẹ́ sùkú iná ni in tí mo ní ní fẹ́ ṣe kéèkì máa kó para mi gba owó kan àbá ó para mi mú lò àkáǹtì lè ké wa mú lò àkíìmù kútú bí ó kọ́ gẹ́gẹ́ owó nígbà bí sẹ̀mí nìlá ìgbà mo wá pa àwọn igbo tó ń mọ ìbò pọ̀ lára ẹ bá ń kọ ìbò tí gbogbo ẹni bá kà á kan mọ sáà wí bá ti bẹ̀rẹ̀ nu wàláì láàrin ọjọ́ sọ yìí ọ̀rọ̀ two thousand and seventeen or eighteen sí ni àbí alẹ́ yẹn jókòó àmọ́ gbà ìfọ́ ibẹ̀ náà láti láwọn tó sọ kọ́mẹ́ǹtì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dùn pàtó bẹ̀rẹ̀ nu àwa gbowó tán pàtó wá ní kówó yẹn bẹ́ẹ̀ ìyá ẹnìkan wá pè ní ẹni yẹn àìjì nọ́mbà wọn ẹ̀yìn tí mọ̀ wọ́n dùn kódà kíri kan lẹ́nu ẹ gbọ́ pa mọ́sálásí ìsọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni yẹn wá láwọn fẹ́ ra mọ́sálásí yẹn lójijì máwọn máa ráyà wọn wọ́n fẹ́ ra lójijì wọ́n àìjì nọ́mbà wọn àwọn aráyà wa ẹni mo wá invite àwọn tó ní mọ́tálásí ẹ̀yin náà wá bá rọrùn bàbá wọn sọ mo wá kọ́ bẹ̀rẹ̀ wá sí pé oyè tẹ ta ní yìí àyè ta mọ́tálásí rí burúkú ní kíní yìí wọ́n ní àwọn ní mọ́tálásí kan lábẹ́kúta ọlọ́run sọ ilé sọ lórí pé àwọn fẹ́ ta ilé káwọn lọ fi kọ́ ìwé irọ́ kódà kí dájú yìí ti kó mọ́tálásí méjì lápalẹ̀ community ìbẹ̀rún àwọn ará àdúgbò lẹ́bi kọ́ lọ́rùn ilé ọlọ́run rẹ̀ bí ò bá dìde ẹ̀dára ìwájú ọlọ́run àwọn ẹlẹ́rìí pé wọ́n dìde sí ọ̀nà àìrọ́ o àwọn jọmọ àwọn àwọn tó kíní kan àwọn wà rẹ́gísítàd àwọn kíní kan kíní kan àwọn oṣù àtàánú ó mú sẹ́kẹ́tì ìwọ̀n dání ó mú gbogbo kíní ìjọ wọn dání ma wá mi ní convince ẹnìyàn náà wá ń gbọ́ okú bá ń sọ àbá lọ́yà rẹ̀ pípé lọ́yà rẹ̀ wá wọ́n ti prepare agreement orúkọ àwọn ẹni ìyẹn òlàtẹ̀lá mọ́sálásí tó wù wọ́n ti wá sign owó yẹn ò rẹ̀ sí ìpéjìlá náà ó gbà monday láwá ní wọ́n ó sanwó fún so ó dẹ̀ ti sign already àwọn onígbàmbà rẹ̀ àwọn tó wá níjọ monday ọrọ̀ owó ẹni kó tó di monday nígbà tó wá fi dálẹ̀ ẹjọ́ saturday ẹrú ọlọ́run kan kan san bí yábí nine hundred and kìíní kan thousand naira lẹ́ẹ̀kan náà ah ebi nìkan lè fi náà sí ń gbà láti ẹgbẹ́ tó wà ní pé èyí ní tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ ọmọdé ń tẹ̀jẹ̀kútẹ̀ ẹni tí ìyá tí mo lówá ìdí nọ́mbà wa rán wa mo wá pè wọ́n pé à èrò pé ilẹ̀ padà ara sí ní ìmọ̀ òun wọ́n ní sí òsì kìí ló bá fi ti jọ sẹ́kọ̀ wá àwọn ẹni kankan ní owó àmọ́ owó kan náà tó wọlé táwọn èèyàn san tẹ́yìn bá ara nìsín ń tẹ́ wí ẹlẹ́yìn lẹ́fẹ́ dá nǹkan yẹn kọ́ tẹ́ ẹ má gbà káfowó yìí kọ́ lé nìkan à wọ́n láwọn nígbà bí a kẹ́ mọ́ wulẹ̀ rà mọ́ ẹ̀jẹ̀ ara mọ́sálásí tẹ́ bá lè wá kọ́ kẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá kọ́ àáwọ̀ bá ti padà mọ̀ṣẹ́ mọ́ṣáláṣí bá ti sanwó fọ́kùnrin lọ. àwọn asanwó náà ìjẹ́ kó wá tún àgbímẹ́ǹtì kó wá tó kọ mọ́ṣáláṣá wa kó wá tún sáyìn bí òkú wá sáyìn lè nínú ọlọ́run ló ní ká ti mú pẹ̀lú ọkọ̀ àwọn ènìyàn ti sáyìn àbá tó wà lórí pé káàkiri tó mọ́ṣáláṣí ló kù báyìí tó ló tún lè gbẹ́jọ́ nìyí lọ́jọ́ ọ̀la àmọ́ nísìnyí ọwọ́ rẹ̀ ti wọ̀wé pé ó kọ yí láti ìrà o bóyá ilẹ̀ mọ bàbá ti jọ ṣe àṣàkọjú ẹ̀fọ́ wọlé mi àṣírí kàlàbọ̀ pa mọ́tàlájú bá ti rà nù mọ́tàlájú ọ̀hún ìgbẹ́mẹ́lì sí àmì bá ti kọ àwọn jẹmọ́ ọmọ ìyá kan tó wá wà mẹ́ àwọn náà sá bẹ̀rẹ̀ ọlọ́kà sí bàbá wọn kan gbogbo ẹ̀ wọ́n ti ń lò lọ́wọ́ báyìí ti tún ìyẹn àwọn ọmọ ìyá làwọn ti bẹ̀rẹ̀ so àwa ní mọ́kúbárọ̀ kan ráwa náà nígbà kan kùmọ́ tó fẹ́ gbà yóò lọ́wọ́ abáta yóò náà títàtà wá ta owó rẹ̀ abájáde ọ̀sọ́dọ̀ tí wọ́n pé ẹlọ́jà blọ́ọ̀kù one thousand block ajá blọ́ọ̀kù fún wọn àtúndáwò rẹ̀ sí ẹnìkan náà fẹ́ta jẹ lówó jẹ gbèsè ní àtiwákù yìí náà ní àdáwò tí padà fún ẹnu bí táwa wà ní sinmi báyìí gbogbo tó ṣẹlẹ̀ yìí nǹkan burúkú ni àmọ́ tó máa ń bírú ẹ̀ ni pé níjọ́ àwọn tó ń gbé mọ́sálásí kalẹ̀ bá ti ń gbé kalẹ̀ tí ó mọ sí concrete agreement láàárín àwọn àti wọn wàhálà ní ọ̀la wàhálà rẹ̀ ohun nínú lúta àti ẹ̀wà yìí wàhálà rẹ̀ ó ta o àyè mọ́sálásí mi ìtọ́jú ẹ́ta àbáàbá àrówó rà á padà ta ní eléyìn náà wọ́n fẹ́ẹ̀ ti ṣe wàhálà lórí ẹ̀dọ́ ẹ̀dọ́ nígbà tágbàrò ká ní ẹgbọ́n wọn bá ní sọ́bálé fẹ́ ọlọ́bàá fún ọlẹ́sùn lórí nígbà tágbàrò bá ká mọ́ ẹ́ padà sílẹ̀ náà wọ́n pè ní síkan náà kí ní kan tún twelve million ah tó èmi nìkan kọ́ ní àbáàdúrà lè mọ̀ yìí àdúgbò yìí ni kọ́lọ̀ tó bí ní ó kọ́kọ́ bí ẹ̀yìn ẹwà bẹ́ẹ̀ ti ṣe ẹjẹ́ ní àwọn èèyàn mẹ́yàn lẹ́kọ̀ọ́ kan ìwọ́n tẹ́lẹ̀ náà ni àwọn olówó tẹ̀lé ẹ̀ká kí ní pàdígbà pé èèyàn náà jẹ́ ń pè wọ́n náà ọlọ́kùn ṣàánúwà ẹ̀dàkùn ẹjá tún àní ìṣe ọba tó kọ́ mọ́sálásí ṣẹ́gbẹ̀lé gbogbo àwọn àjẹmọ́ bẹ̀ ẹjá fi ẹni tó ní mọ́sálásí tòkó tètè yọ ilé ikú nínú ilé rẹ̀ ẹ̀ṣì ẹ̀ káwa lágbímẹ́ǹtì lórí ẹ̀ káwa aládùúgbò kàtàì gbogbo lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀sán bá láwọn bẹ́ẹ̀ ta wọ́n lè ta lé àmọ́ wọn mọ́sálásí wallahu ta'ala ní alẹ́ta alùpùrán ẹjọ́ alẹ́ta alùpùrán alùpùrán kalamullah ọ̀rọ̀ ọlọ́run ni àìmọ́ta àwọn dákà dájú ọkọ́ àìdìyànjú ẹ̀ ẹ̀yọ́ lé àìsàn ọlọ́run àmọ́ tó bá ti di pé alùpùrán ni àti wá kọ́ sínú tákàndá ẹ̀ bó bá ti di báyìí ó ti di tákàndá ẹni bá ń ta kí ní sáà tákàdá àti wàhálà bó ti rú ó ti ṣe wàhálà ara rẹ̀ olóṣèkínú alukóhálà alẹ́ṣẹ́kínú àlùkà àwọn afáwà àwùjọ lórí tákàdá náà ìwọ́n bá ọba ti kọ ọ̀rọ̀ lọ iṣẹ́ àjẹ́mà ni ọ̀ǹtì mọ́ta àmọ́láyé lónìí bàbá ní káwọn èèyàn mọ́ta alukóhálà àdáwà alẹ́ Saudi Arabia wọ́n tẹ kùrádùn bọ́tẹ̀ wọ́n tẹ pẹ́ lọ́fẹ̀ẹ́ àmọ́ bẹ́ẹ̀ bá gbé wá lé sí nàìjíríà owó lẹ́nu gbé ẹni tí ò bá wá lówó àbó lówó lóòótọ́ fowó ara rẹ̀ gbé o bẹ́ sówò ìyàwó tún ní kó máa pe báwọn èèyàn ní ọ̀fẹ́ tẹ̀pẹ́ wà lóde sáwọn kan náà sì náwó wọ́n ti gbé wọlé so tí wọ́n bá ń tà á kán ríra wọn pé owó lọ́jísì àtowó wàhálà òun làwọn ń tà kìí láti mara àwọn alùpùpù tí wọ́n kọ wá kún lèlá tí wọ́n kọ pé endowment ni yòówá záwùmọ̀ já nínú aláyùbá ẹmọ ha ni ẹmọ ta wọ́n bá níbi tó ti ń ta rú ẹ̀ má gbọ́ àwọn tí wọ́n ń ta o yòówá záwùmọ̀ já náà níbi tó ti ha fún wọn lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ kọ́ ló bá délé tó tó bá sàwọn wàhálà kan tó fi délé tọ́bá rán ní tọ́mọ̀ tàkí ní ìtọ̀ táà bá ṣe wàhálà ìsílẹ̀ yóò ní dé ọgbọ́n òdàrẹ́dájú àti ọláwà ẹ bá ní ọ̀rọ̀ yìí náà ìdí ni pé mo láǹfààní àti bá wọn kàn ṣe ní ìfẹ́ bá ń tẹ̀ náà pé pé wọ́n máa ń gba kùránì wọ́n máa gbà owó tí wọ́n fi gbé náà débi tí wọ́n fi gbé dé wọ́n ti ní bùkátà kódà ibi tí wọ́n sọ rẹ̀ àtàwọn tí wọ́n ṣiṣẹ́ pínpín rẹ̀ gan wọ́n máa fún ọ lóhùn ọ̀gbẹ́ yẹn ti di nǹkan tọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n tó ta wọ́n lọ́wọ́ bá a sọ ilé ẹ̀sọ́ lórí wọ́n tó ní kan tó ń bẹ èmi náà ti gbọ́ mi nígbà yóò tọ́ wọ́n ní tọ́bá kó kùránì wá pé afẹ́ pín kùránì sí nàìjíríà látọ̀jú àbíṣà áfíríkà wọ́n wà fún wọn lówó tí wọ́n fi gbé délé tẹ́lá tún ní ẹ̀ ní sọ ẹnu ọ̀rẹ́ ìtì ṣọ́ọ̀bù wọ́n tún sanwó ṣọ́ọ̀bù àwọn èèyàn tẹ́ ẹ lò tí wọ́n bá yí pín ẹ tún san iye báyìí báyìí fún gbogbo wọn ẹ̀dá inú kùránì mọ́ ló yẹ máa pín ọ̀fẹ́ ni òun aláwọ̀ míì tún ti ń tarú ẹ̀ náà gbogbo ẹni bá ń tarú ẹ̀ wọ̀láyìí ọláríkà máa yá àkòdó náà fi gbò tó lè yé iná náà jẹ́jú ara wọn o ẹni burúkú ní o ọlọ́run ní ìjàmbá wọn ṣe o tẹ́ni tó gbé wá yìí kalẹ̀ bá ti ṣètò gbogbo ẹ̀ tẹ́ bá ilé gbogbo kankan lórí ẹ̀ ló wà lọ́wọ́ jahannam àmàwé ẹ̀kan náà tó máa ń pín ẹran tákùlé abá tó pé ẹnà rí pa ẹran fáwọn èèyàn ẹni tó máa ń ṣe dé mo ti dúró ẹ̀yìn kódà wọn ti gbé wá fún wa mọ́sálásí wọn ṣùgbọ́n wá rí àgbò bíi mẹ́rànmọ́ àbí mẹ́wàá ọ̀nà àpájọ náà àwọn tó sọ pé àwọn tó bá pa ẹ̀sàn owó fún wọn àníbi wọ́n ṣe dé ọ̀tọ́ wa ní àyébá àmà tó bá yẹ kẹjẹ sún ní owó kẹrosínì lórí ọ̀sẹ̀ ẹgbẹ́ ti kó tán àwọn tó ń ṣiṣẹ́ àlùjẹ́ náà wọ́n mú báwọn ti ṣe nǹkan wọn ìwọ́n tó báyìí ní sarú ẹ̀ ọ̀sàbákùn wájú ọlọ́run owó tó bá sì pè lówó kẹrosínì fún ọ tẹ́ ẹ̀ bá padà ra kẹrosínì mọ́ jíṣẹ́ fún kẹrosínì àràmọ́

àwọn àlùfáà wa kọ̀dílá tu ṣe é dr fáwọn nurudin àtìmá àtàbíkà ọmọ ẹ̀ẹ́dì fún àwọn nǹkan wọ́n tẹ̀yẹ fún àwọn ilé kéwú bí kan máa pé kìtà mú tàwọn fíìmù bí kan máa pé mú sáà àwọn ẹni oní ah ọlọ́run ẹjá máa tẹ́lẹ̀ o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ní ìṣọ́ lójú tí wọ́n gan tẹ́lá àwọn ọ̀rọ̀ tó máa ń gbé àmọ́ ẹ̀nà fún tọmọ ìjà bá rẹ̀ nítorí bá ti ẹlòmí òbá máa túṣàmì lọ́wọ́ ìdí ẹ̀ hajj tí mo lọ yìí èmi àti kan náà wà fáwọn alájọ lọ bàtí bàtí dé mọ́tàbà kan nù àwọn àràtíra àti àràtíra àti àràtíra ó wá bèèrè pé ìlú ọ̀lẹ́ ikú wá àwọn ọmọ nàìjíríà ah, ẹmọ fẹ́ràn mọ̀ nínú mìíràn ó ti sọ̀rọ̀ kan nù pé à ah, àwọn ti ṣe báyìí báyìí báyìí báyìí báyìí báyìí nípa tíra pé àti àwọn ti ṣẹlẹ̀ sí nàìjíríà ilé kí ó gbó láàrin èkó àbí kankan àwọn tẹ́lẹ̀ ah, ilé kí ó ńlá lẹ́kọ̀ọ́ ilé ké wàá lùsùn náà nígbà tó ṣe báyìí ó ti dárúkọ àwọn dòktóru wa dòktóru wa dòktóru wa ni lòdì náà ti máa hamidahulma ó ti dárúkọ wọn báyìí à ó bá ní alhamdulillah ó dàbí ẹ̀mọ́ lámà náà àmúlẹ́kùn tó ń dákọ̀ ló fà fi èkó ló dé sí mi àmọ́ bí tí lè tí wọ́n wà tẹ́sì báyìí báyìí lọ́nà ẹ̀ wo sọ orí ìjẹwà sẹ́lì tí ẹni tó lọ rèé gbà jáde ní airport ní wàláyé fọkàn rẹ balẹ̀ ń tẹ gbé tí ẹ sẹ́ndì sí nàìjíríà ó ló gírí òdè bẹ́ẹ̀ tẹ́gbọ́lẹ̀ àwọn ẹlòmíì bá ti wọ́n ti wá fún náà rẹ̀ àgbé ìjọba ìbúlágbájá àwọn òyò àríyàn ẹgbẹ́ kó sọ́jọ́ náà lọ́wọ́ tó bá ń kọ́ wọn níbi mo súnmọ́ wọn dé àgbúrò ah wúyì ẹ̀dàkùn ẹjá bẹ̀rọ lọ́wọ́ bá wọn ẹjá bẹ̀rọ lọ́wọ́ bá wọn lọ́mọ́ta tẹ́nìkọ̀ọ́ tí wọ́n dá ọmọ aláṣẹ fún bàtà wá dé sí lè mú ọmọ aláṣẹ <laughs> ah, ọlọ́sàánú wa ìmáàmù tó dáwó mọ́sálásí fún àwọn ọ̀pọ̀ ẹ̀já gbọ́ sí nìkan yé ọ́nìmọ̀ dáwó fún bùkátà wá dé sí lè lónú ẹ̀ kẹ́rí owó mọ́sálásí káàpẹ̀ ní fi ìṣẹ̀lẹ̀ ìlà táwọn èèyàn bá tó dá báyìí kìí sówó tàà mọ́ ń pín ohun kìí ṣe kí ni ẹ̀mọ́ kìí ṣe owó tàà mọ́ pín owó owó wákùkù ní fún mọ́sálásí mọ́sálásí lólówó ẹ̀ máa lólówó rẹ̀ jọmọ́ mọ́sálásí lólówó ẹ̀ ẹ̀ wá gbọ́dọ̀ fowó gbọ́ bùkátà kán àbí bùkátà mọ́sálásí tẹ́rí ìdáwọn ẹ̀wọ̀n àbáwá àtàwọn ìyáwá tó mọ́ ń gba owó mọ́sálásí ẹ̀ mọ́ ń ṣe fún yàn má ṣe wà má náà ni ẹ wá ara àwọn kọmi tí ó máa ṣe nífin chairman ẹ̀yà mi lu mọ́sálásí àyíyá o kódà àwọn kíní kan bẹ́ẹ̀ dáa máa ṣe lu mọ́sálásí lẹ́yìn báyìí títẹ́ tẹ́sí mọ́sálásí bá bí ma wọ́n wàá yọ owó ẹran àkíkọ̀ fún nínú owó bí tẹ̀bí ìlà ẹ̀rọ àkíkọ̀ ọmọ ìdàmọ́ ó ti wá jẹ́ bùkátà mọ́sálásí kì í sára rẹ̀ ó kúlé làwọn bá sára yìí lórí ẹ̀ o. ẹnu mọ́ bukata masalasi kan wá ń bẹ tó jáde ní ìlú ìmáàmù bukata bùkátà mọ́sálásí ni ìmáàmù mọ́sálásí kí làpẹ́jọ mọ́ bùkátà mọ́sálásí ni torí pé ìmáàmù yóò wà ń bẹ yóò wà ń bẹ láìlá a nídi rẹ̀ ní asiri a nídi rẹ̀ ní a so ọ́fíìsì tó nínú tabarò kó gbọdọ̀ máa wà mọ́sálásí tí mọ́sálásí lè ní máa lọ tẹ̀sẹ̀ iná gbọdọ̀ máa wà fáànù gbọdọ̀ máa wà ìmáàmù náà gbọdọ̀ wà kò wá sí láì bá rẹni tí ń sanwó fún ìmáàmù láti ta àwọn owó yín tẹ̀ bá ń gbà mi ìlà ẹ ìmáàmù ààrẹ mi sanwó fún yín àwa ló ń lówó inú owó ń kò dẹ̀ fẹ́ yìí pọ̀ jù wá lọ lóòótọ́ láwọn máa ń pa tẹ́bá fún òsì lára ẹ̀ ń pa ten thousand naira ọlọ́run tó wọ̀ jẹ́ mọ́ ta àwọn ta àwọn ta o ẹ̀ ń ta o nínú gbòòrò yóò kàn dúró nínú gbòòrò lẹ́nu wá wà ní nínú gbòòrò tiwa tá a bá ti jùmọ̀ abẹ́rẹ́ ra jẹnẹrétọ̀ nísìnyí à ń wá four hundred thousand naira láti bí oṣù kan láti wà nínú ẹ̀ a lè fẹ́ pa one sixty thousand one sixty kí pa ọ́ àtọ́ndrẹ́d ibẹ̀ àti fífì ibẹ̀ àwọn jẹ̀mọ́ ń ta náà pè é sáà ẹ̀ṣẹ́ ìgbà kan ti ráàmù báyìí dájú ká nínú mọ́tálásí wá ní àyè pa twenty thousand ní mọ́tálásí náà láti ní oṣù kan so ìdí nìyẹn ló jẹ́ pé irú àwọn ètò báyìí kò sí láìsí kí a mú nínú owó mọ́tálásí ìmọ̀ iye báyìí kò ní àmọ̀ san so ìyẹn yóò lè prevent ìmọ̀ mú kú omi kó jẹ́ so níbi tí ìmáàmù bá ti ń dúró dúró òun fẹ́ máa yájú owó mọ́sálásí ìtìmọ̀nà sàn ló náà tí ìmáàmù bá wọ̀n pé òun ní ìdìbò káàtà ẹ̀kẹ́ jọ̀mọ́ ìdòkó lóṣooṣù kílẹ̀ mọ̀ fún mi pé a lówó láǹfà yìí náà three three thousand láti mọ̀ san tí wọ́n bá ju bẹ́ẹ̀ lọ wọ́n ti kọjá bẹ́ẹ̀ ọlọ́ọ̀ta àdá. ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ àtúntò yóò náà fún tó kó wẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ pé jẹ̀mọ́ ní kó jòkó pé ìmáàmù yé báyìí láàrín mọ́ fún kí ìmáàmù má dìsáìdì fún ara rẹ̀ kó jù sáájú kó má wọ́ má dìsáìdì lórí iye tó ọgbà má dẹ̀ má lọ yọ lẹ́yìn jẹ̀mọ́ yóò jẹ́ pé jẹ̀mọ́ náà ni ó kàwó àwọn náà sì ni wọ́n kò lé ìmáàmù lọ́wọ́ kí àwọn ọjà máa sì máa sọ̀rọ̀ àwọn ọ̀gá mẹ́ ìmọ̀mù lọ́wọ́ gbogbo yóò náà lọ́yẹ̀ká yanjú kọmití kọ́lọ́ ní mọ́sálásí o kọmití èsì ti ọ̀gá gbogbo àwọn ọ̀nà wọn látà ń dẹ́wọ̀n náà yorùbá kọmití máa ń bẹ lábẹ́ ìmọ̀mù ni gbogbo dáwọ́sọ̀ àwọn ìmọ̀mù wa di ìmọ̀mù ní ó jẹ́ ìmọ̀nà kọ̀ǹsọ́ọ̀tì kọmití pé àfẹ́sẹ̀ ìjọba ìtàlẹ̀ ṣe kọmití ní òun fún ìmọ̀mù ní àpúgbà lá ìmọ̀mù ni tí kọmití bá deliberate tán wọ́n wà lọ bá àbá ìmọ̀mù gbóǹta sọ rèé

ọ̀rọ̀ zakari yóò ti wá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí bí wọ́n ti ń kó zakajọ àwọn yóò ní àlàámìlúná àlèyà àmọ́ bí wọ́n kú àwọn tá a mọ́ fi dípò àlàámìlúná àlèyà bí wá ó ní àlàábìr ó lẹ́ni tó jẹ́ kọ̀sọ́díàn alábòjútó tó nígbà àkọ́mọ́sálásí tán ẹ̀dá wá gbélé lọ́wọ́ pé ìwọ́n alábòjútó àwọn ẹni ń líle máa jẹ́ bẹ́ẹ̀ àmọ́ jíjẹ tí wò ó jẹ kìí ṣe jíjẹ táwọn ló wà sọ di source of income akànjẹ ẹnu kí náà ní kìí ṣe tó náà àmọ́ mọ́sálásí di rọ́ọ̀nù bísínẹ́sì jẹ àbówó wákù fi rọ́ọ̀nù bísínẹ́sì jẹ wákù làwọn ẹ̀ka mọ́sálásí kó wá lọ fi Eh, nípa gbogbo ẹniyàn ní sálárì níbẹ̀ sálárì tó wá ń gbà yẹn kó lọ fi kọ́lé hmm. ẹ̀wọ̀n yàtọ̀ sí pé múmú ẹ̀ láti kọ́lé ayọ̀ nísì wọ́n ní òkè hundred thousand naira ní owó náà bẹ̀rẹ̀ ayọ̀ ẹni tó mójú tó wákọ̀ fún ayọ̀ gbogbo yòókù kò lẹ́tọ̀ sí ayọ̀ ó nu hundred thousand yẹn ayọ̀ tó jẹ́ sálárì tiẹ̀ tó jẹ́ tọ̀ ẹ̀ ṣé kò kọ́lé àbí kò ní ẹ̀ náà bá wá sáàpá ní kò gbọ́dọ̀ mówó wá kù lọ bí kọ́lé ìbára rẹ̀ àbí àti sọ pólè jẹ́mẹ̀ pólè gbásánárì aláríká nígbà tí anazir custodian yà bí mánéjà yìí níjọ́ tàwà fẹ́ mọ́ fún lówó àwájọ lágbírímẹ́ntì pé 100,000 naira lórí rẹ̀ torípé ọ̀lọ́gbà mójútó wà fún yìí nínú 100,000 naira yìí àpéjálárì fún bóyá oníṣọ́ọ̀sì ní kò ní ní àfẹ́mọ́ àmọ́ kò mú owó mi kọjá 100,000 naira nínú 100,000 bóyá wá ń dájọ́ lóṣooṣù kọjá 50,000 naira oṣù parí lẹ́yìn ọdún kan ìlóní ó níbà 600,000 naira owó rẹ̀ yìí tó yọ tó ń dá lájọ nínú sálárì táwọn fún wa kú sóyè lọ rèé bí ra rẹ̀ kó kọ́lé mọ̀nà káì torí pé dúkìá rẹ̀ nìyí pé ẹ̀rí ló dìídì wá nínú ṣẹ̀ríà ìpè láàjù náà kò sí láì aláàmọ́ wà níyà fẹ́ni tó bá jẹ́ alámòójútó rẹ̀ kó jẹ kó mú nínú ẹ̀ tó ní owó tàwa ní kó jẹ kó mú tó bá wá ń rí tọ́jú pamọ́ fi gbọ́mù káàtà ara rẹ̀ kò sílẹ̀ yìí àmọ́ yìí tí ò gbọ́dọ̀ dánwò ní pé lẹ́yìn one hundred thousand táwọn fún lóṣù kó wá ní ìyẹ̀pẹ̀ tá a lò fún bí ilé tá a fáwọn ọmọ òun kan àfikún ló mọ́ ó jẹ́ ń kó lọ́ọ́ ní bí fíìlì ilé tèmi náà èèwọ̀ yóò wájọ́ mi ìta bá ní wá kù mí tó lọ yìí nílẹ̀ àti ah, pààrọ̀ àwọn fáànù mọ́sálásí àwọn fáànù yẹn ṣe kíní kan fẹ́ pààrọ̀ rẹ̀ tó àwa pààrọ̀ rẹ̀ tán yìí ta kókó mẹ́ ẹjẹ́ lọ tún ṣe tó mọ́lé àrọ́ méjì ni ìmọ̀ kó wá mọ́sálásí wo ni ò ní fáànù kókó lọ wákù wo ni ò ní fáànù kókó lọ àbí ìmọ̀ kan ta fáànù yẹn owó tí wọ́n bá wá gbà ń bẹ́ẹ̀ kan wá dá padà sínú inú mọ́sálásí náà kò gbọ́dọ̀ bí kò gbọ́dọ̀ wà fún pásánà kìíní ìjẹ́ o agbègbè yìí làwọn àfò ní ìkìsọ́ àwọn ní ẹ̀kọ́nọ́mì àwọn láwọn fẹ́ tápù ṣẹ̀rí àláàrin àmọ́ ìjọ́mì lámọ̀ àmọ̀yẹ̀ ìjọ́mì ìṣà you upon goodness uh, and we use food as work as in somebody that's hungry and I give her food can I count it as work ẹ̀dàkùn asọ́lẹ̀ kẹfẹ́ náà pè ní wákù ní tàbíkù láfíì wà tàbílù àlùmọ́fà ìpìlẹ̀ ó ti mọ dúró báyìí lọ láíláí àǹfààní ìlú mọ̀ jẹ́ fún àwọn èèyàn wọ́n ní tàwa lè fóúnjẹ ti wákù jọ̀mọ́ táwa gbẹ̀rẹ̀ sílẹ̀ pé ìrẹsì yóò wákù ni o a lè bá rẹ̀ ti mọ́ lọ́la èyí o sàdákà nìyẹn sọdákọ̀ ó ní oúnjẹ tá a bá gbé nǹkan kan kalẹ̀ nìkan pé a gbé akọ́ kọ́mpìnì kan kalẹ̀ akọ́ hòtẹ́ẹ̀lì kalẹ̀ akọ́ skul kalẹ̀ owó tán bá ti jẹnẹrétì ń bẹ̀ ẹ máa lọ fowó yẹn rárá ìtìtútù fáwọn èèyàn ẹ máa wá pín fún wọn tó á jẹ́ pé èrè tá à ń rí lára wa òun la máa wá kọ̀ bá ti sí oúnjẹ táwọn pè fáwọn èèyàn.